أكثر المسائل الفرعية دلالتها الظنية. ọ̀pọ̀lọpọ̀ àwọn masáìlì far'iyya yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn nǹkan tó dúró lórí tó bá ní dìlálà adhanniya ó ní wípé ìtìmọ̀lá ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ó lè ní túmọ̀ méjì ó lè ní túmọ̀ ìyẹn ló ń lìdí sí ìyá pẹ̀lú àwọn àfa ẹ jẹ́ n tí ó fi yé mo mọ́ má kojú rẹ̀ kan wá tí mo bá ń kọ́ àwọn ọmọ ní òṣòlù fẹ́kọ̀ọ́ tí mo bá kọ́ sójú bọ́ọ̀dù báyìí síbi ẹnu ọ̀nà mọ́sídì tí mo bá kọ́ pé bọ́ bàtà rẹ kó tó wọlé sẹ́yìn pé bọ́ ẹ náà lè jẹ́ bọ́ bàtà rẹ kó tó wọlé so gbàtẹ́ mi rí mo ní bọ́ bàtà rẹ kó tó àgbò bọ̀ ẹnìkan wọ bàtà wọlé mo wá sọ gbà ah, á ah, ó rí náà ni ó lòun rí kí ló tó kọ bàtà ó ní tó ń kà mọ́ gbàtẹ́ yẹn èmi náà kà tẹ́mi náà gbó bàtà mo ní kí ló kà ó lòun ka bọ́ bàtà rẹ kó tó wọlé ìyẹn ní bọ́ mo ní ara oh, ò bọ́ ọ ni bọ́ wàhálà lẹ́yìn nọ́sàn kọ̀tìyà ìnáma owó àtẹ́mì ìtìmáà so fifty fifty ni àgbọ̀dọ̀ bára wájà títí táwọn fi rí kọ̀rí náà míì tí ó wàá fi yé wípé ẹja lọ wẹ̀gbẹ́ kejì ìwọ kò gbúdọ̀ wọ ọ̀hún àdàdì kọ̀tìyìn àdàlá yìí fi dùn máa nìkan àkàrà iṣẹ́ táwọn àfa àmọ́ ṣe wọ́n wàá lọ wá èyí tó sọ pé ẹnikẹ́ni kò gbúdọ̀ wọ wọ́n wà mo ti rí násù iṣẹ́ làwọn àfa ń ṣe tóun náà bá wá láníyàn dáadáa tí èsì ìfẹ́ ẹnu yóò ní ah ó ti clear ṣùgbọ́n tó nífẹ̀ẹ́ yóò ní àti fi kọ́ àwọn ọmọ ẹgbẹ́ wo àwọn olè padà èyí ò ló léwu nípa ìrun wọ́n kí n sọ̀látùl ásírì wọ́n ti kí mẹ́rin ìmáàmù tún lọ sókè àwọn yàrá kún sí mẹ́ta àwọn kan ò tẹ̀lé àwọn kan tẹ̀lé àwọn kan ti ẹ̀dá gbò òórùn ẹrun wọ́n dànù wọ́n lọ tún ẹ̀rùn méjì ìpín kan ṣoṣo ló right nínú gbogbo wọn ṣe rí ìpín tó tẹ̀lé àwọn ni wọ́n right torí pé innama ju'ila al-imam liyutamma bihi ìgbà tó ti ń dìde gẹ́gẹ́ sí subhanallah tí ò ti gbọ́hùn ẹ máa tẹ̀lé lọ bá náà torí pé ní tẹ́ẹ̀fì tán rẹ̀ nígbò bá ti sálámà tán ṣe ẹ̀bó ti lérùn kún nìyẹn ẹ̀dẹ̀ forúkalẹ̀ báyẹ̀dẹ̀ sálámù khalas ó ti parí ẹ̀yìn tẹ́ ìjókòó ti tẹ́ pé ilé làkó tí ìjókòó dé bọ́ lọlọlọ ó dè wá bá wà ní jùlọ sí àìmọ̀kan ní èyí tẹ́ ṣe yẹn só ti wá báyìí àìmọ̀kan ní ẹ̀yìn tí ẹ lọ túrùn kí sáwọn yẹn tẹ̀lé lọ gbàdán tẹ̀lé lọ tán wọ́n padà túnú kí wọ́n kà kó obìnrin yẹn tí wọ́n wọ́n lọ àwọn ní àìmọ̀kan tí wọ́n tún ló tún pọ̀ jù náà kí ni ìdájọ́ àwọn méjèèjì ṣé ara àwọn tí wọn ò tẹ̀lé ìmáàmù yẹn àwọn tí wọn ò tẹ̀lé ìmáàmù yẹn ìrun ah, wọn pé tó ti wà báyìí ìrun wọn ó pé ṣùgbọ́n tí mọ́mù bá fẹ́ forí kanlẹ̀ èyí tánran rẹ̀ wọ́n ó tẹ̀lé lọ so ti alá asọ́hìl akọ́wàl wọ́n á bá tánran ṣùgbọ́n tó bá dìjọ́ mẹ́kan mọ́ ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn míì nínú àwọn àfọ́ onímọ̀dáhì àwọn ní wọn ò nírùn torí wọ́n ti khalafa ìmáàmù wọn ṣùgbọ́n ètò lálàáfíà ní pé ìrùn wọn pé àbí òpè ìrùn wọn pé ààrẹ fún wọn ní ó dòrò wípé kò yé wọn so ti yé ìrún tó bá dìgbà míì kan mọ́ ṣe lọ́yìn tó lálàáfíà nìkan tẹ̀lé wọn ṣe wá ra àwọn tí wọ́n tán kàn járun tán kúrò ní ọ̀run ẹlẹ́ṣẹ̀ ni wọ́n torí pọ́lọ́ wọn bá sọ pé wàlá tó bú tèlú àmẹ́lẹ̀kùn ẹ má ba iṣẹ́ yín jẹ́ so ti wà báyìí ìrún dẹ́n kí lọ tí ò tí ì parí ẹ kàn jáde àná bó ṣe wù so ìyẹn ò lẹ́tọ̀ọ́ bó tilẹ̀ jẹ́ wípé a rí nínú àwọn olùmọ̀ tó wọ́n ní èyàn lè dá lẹ́yìn ìmáàmù ẹni ìṣẹ̀yàn lẹ́yìn ìmáàmù sí èyàn dẹ̀ fẹ́ ọkọ̀ ti wá dé ọkọ̀ yẹn dẹ̀ ní ọkọ̀ ọ̀fẹ́ ni olówó wọ́n wó wá rí pé lòun jẹun lọ́wọ́ wá zuru àmì magrib imam bá ìyẹn ni a ah, ṣé mi ò sí rìn báyìí ó bẹ̀rẹ̀ àwọn àfáàní pé kọjá ìrun kọ́ lọ kírun tiẹ̀ kọjá mi torí pé rúẹ̀ náà ṣẹlẹ̀ yà nẹ́bí sọ́lá àlèwà àlèwà sálà Mu'ad anábì sọ fẹ́ jẹ́ fatan ni ẹni ẹ járùn wọn lọ bá anábì gbà ah, èmi ò ìjọ ṣe èmi ò faramọ́ àwọn ti pọ̀jù so ti yé so ìlànà ètò lálàáfíà ni wípé ìtàwọn ẹni ẹ náà ṣe kò sí ṣe tó dà èyí kan járun lẹ́yìn ìmáàmù lórí ìpìlẹ̀ kan fi járun yẹn ágbàwọ̀ bá àlẹ́ lórí question tí ọmọ ìyá bí nípa àwọn tí wọ́n kí lórí ìmọ̀ tó di lọ sí wákẹ́lẹ́ èyí tí àwọn ṣe wà tí wọ́n sọ position irú àwọn Sheikh Al-Albani alayhi rahmatullah sotori pé àwọn sọ wípé anáwó Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí àwọn sọ̀hábà tẹ̀lé náà ni tó wọ́n bá kí bí ó ṣe kí ìyẹn ni Sheikh Al-Albani alayhi rahmatullah ni wọ́n tó lórí gẹ́gẹ́ bí ó ṣe bẹ̀rẹ̀ ọ̀sán sílátọ̀ ní ọwọ́ ìlú however ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá position àwọn ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n èmi tẹ́yìnà èmi ò fẹ́ ní àtọ̀pọ̀lọpọ̀ àwọn àfá mi ìfáyà lómi sọ wípé tí wọ́n bá fẹ́ lè tẹ̀lé gẹ́gẹ́ bí ṣẹ́gun òfin mi nígbè wọ́n ti bàjẹ́ torí wípé wọ́n mọ̀ wípé tí mọ̀ ń ṣe orọ́ kò dẹ̀ sáré láyé mọ́ tá a fi sọ wípé àbí wọ́n tún fẹ́ fi lékun ẹ̀hún ni àwọn sàhábà tó ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam lójú ayé ànábì wọ́n tẹ̀lé òṣèpẹ́ tó ní mọ́mọ́ kó rọ́ǹdì bọ́ torí pé òun ló ń darí wọn ó lè jẹ́ pé kí ni ìrun zúrì lágbèjú àbí aṣèjì rákà márùn-ún àbí mẹ́fà káwọn máa báṣẹ́ lọ ẹni tó darí àwọn náà yìí olùjẹ́ pàtẹ́ náà di kí rákà méjì tó sálámà níjókòó kan náà nílé ohun mi àwọn kan ti gbẹ́jáde tí wọ́n wọ́n wò pé wọ́n ti dí èrò àwọn àbúbákiri umaru àwọn ra lẹ́sẹ̀gbẹ́ kan ní lẹ́ni tí ó ń bọ̀wọ̀ ànábí àti kojú rẹ̀ láka méjì lákì kí ọkùnrin kan tẹ́ ń pè ní lórí àlẹ́ ìjọba pé irú oníṣẹ́ ọlọ́wọ́n wa àkúsọ̀rọ̀ ti sọ̀lá amnesita ṣé ìlú mọ̀zúrí àásùn ti di ráka méjì ní abẹ́ gbàgbé àlẹ́bí ní kúrò lárí kálọ́mí ẹ̀kùn mi ìgbàgbé wọn àdẹ̀dẹ̀ òkú ọkùnrin ẹni bá lùnà sí ìta àti ìgbàgbé nìyẹn torí pé rákà méjì lẹ́kì àlẹ́bí rẹ̀ tó dúkọ àwọn sàárà àsọ́dàkọ̀ tó rí ẹdín ṣe tó sọ bó ṣe ẹ̀wọ́n ní bẹ́ẹ̀ ó rẹ̀ padà sí mọ́jọ́láṣí òun rákà méjì tó kù wá ó sálámọ̀ lẹ́yìn pa ẹni ó ṣe sùdúrù sáàwé albáàdì mo rò pé ó clear so ọ̀pọ̀rọ̀ àwọn àfáà gbà wípé téèyàn bá tẹ̀lé ìmáàmù yẹn èèyàn ṣe mistake ńlá torí bí wọn mọ̀ pé òsánà bí láyé mọ́ ìrú súrì àásì òde ọjà rákà mẹ́rin so wọ́n lè kéèyàn jókòó kí èèyàn má tẹ̀lé níbi nǹkan tó ṣe yẹn so eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ wọn sọ ṣé kí wọ́n ṣe ní wọ́n ti ẹ̀ máa ń lè lọ́yẹ̀ bákan náà ń dé alẹ́ rahmatullah Sheikh Al-Albani tí wọ́n ní kán dìde so lára àwọn nǹkan tí èmi padà ń wò kò ní pé possibility wípé ìmáàmù yẹn bóyá ó ṣe nǹkan kan tí àwa lè mọ̀ mọ̀ ó gbé nǹkan kan jù sílẹ̀ bóyá lára àwọn ọ̀rọ̀ kàáàtì yẹn nísìnyí àkùnrin ti ka fáti àmì ọmọ wọn ni lòun fi lọ sókè nù so wọn sọ bẹ́ẹ̀ èmi lè ní wò ó lówó bó tiẹ̀ jẹ́ pé ní àyè tó pọ̀ nínú àwọn sísílá tó gbọ́dọ̀ wọ̀ gbòòrò ni wọ́n ti sọ kìíní ṣùgbọ́n àmì ìrí ìfọ̀síwẹ̀ mo ṣáàmọ̀ wípé táwọn lò as evidence ni pé irú ẹ̀ ṣẹlẹ̀ sáàbí àwọn sàábà ní rẹ̀dọ́nù láàrin wọ́n lè tẹ̀lá ní sọ̀rọ̀ bá wà ní só yẹ kí àwa náà tẹ̀lé wọn nítorí pé nínú nàìjíríà lẹ́nu má ìdíwọ̀n tán màbí so gẹ́gẹ́ bí nǹkan tí àwọn dòkítọ́rù tí wọ́n ṣe lálàyé ṣùgbọ́n torí pé kẹ́lẹ́ mọ́ lọ́mọ fi fa wàhálà káàkiri torí pé problem tó ń bẹ fún ọ̀pọ̀lọpọ̀ àwa ewu à òun ni wípé góòlù agbọ́ àgbàgbọ́ àkọ́kọ́ tá a bá dé mọ́ṣáláṣí kan nísìn àbábá àgbà abẹ́rẹ́ wàhálà yẹn omi lè ti jiyàn tó ti máa ń fọyàn wọn lè ti fúnra wọn ṣẹ so ẹ má òkú kó kí ni yóò lè tó báyìí so ó ní ní tí mo fi sọ nǹkan tí mo sọ yìí alhamdulillah wassalatu wassalam ala rasulillah abi Allah subhanahu wa ta'ala kọlọ̀n kí ó bá ṣe dáadáa fún àwọn àfẹ́ẹ̀sì ah, èmi kàn ní nasiha fún àwa ọ̀dọ́ Islam pàápàá jùlọ àwọn tí a jẹ́ tulabul ilm tí a ń kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kí a máa farabalẹ̀ ẹ jẹ́ kí a máa farabalẹ̀ tí a bá farabalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí kò yé yóò padà túmọ̀ yé wa sí ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tí ó bá farabalẹ̀ irú wọn èyí sọ wípé àwọn àǹfààní gbára wọn jà láà alasẹ̀bílẹ̀ mìfà ẹ wo àwọn àlàyé tí ṣe kan ṣe ń sìn ọ̀rọ̀ nípa táwọn jùmọ̀hóòrò tí wọ́n lọ lórí masala yìí wípé torí pa ànábì ò sí láyé mọ́ sallallahu alaihi wasallam àwọn sàábé nígbà tí ànábì ń bẹ láyé àwọn máa ní lẹ́nu wípé ó ṣe é ṣe kó ṣe wípé ìrun tún lékún sí ni ṣe rí kálímà ó ṣe é ṣe tá a yẹn náà pè ní ihtimal wà dẹ̀lílùú dẹ̀lílùú ń dọ̀níyàn ó ṣeé ṣe àwọn tí wọ́n ní ẹ̀tẹ̀lé títẹ̀lé yẹn àwọn dúró lórí pé innama ju'ila al-imam li yutamma bihi ẹ̀tẹ̀ amọ̀ọ́mọ̀ gbé mọ̀ọ́mù kalẹ̀ ìdí bá ti ń ṣe ẹ máa ṣe tẹ̀lé ẹ wo ọ̀rọ̀ méjèèjì yẹn bó ṣe mọ́ ibẹ̀ làwọn afọ́ ti máa ṣiṣẹ́ kò ní í ṣe kóníkàlùkù sọ̀rọ̀ ìfẹ́nu oníkàlùkù ó máa mú tiẹ̀ wá yóò máa establish ẹ̀ oníkàlùkù ó máa mú tiẹ̀ wá ó máa establish ẹ̀ eléyìí lè wà convinced kí lè rí hùn hmm, gbogbo yẹn mi ò wà convinced aláṣẹ bí limited lè sìn lórí ọ̀rọ̀ ìyẹn ṣe ẹ̀rí bó ṣe kan náà ti tún mú ìtìmọ̀ láti wá pé ó ṣe é ṣe kí ẹni yẹn fi rúkùnù kan lẹ̀ kó fẹ́ ṣe kí ní gbogbo èyí náà ìtìmọ̀ láti náà ni ó ṣe é ṣe ó ṣe é ṣe ó ṣe é ṣe irú nǹkan náà làwọn àfáà fi sọ wípé أكثر المسائل الفرعية دلالتها adh-dhanniyya ọ̀pọ̀lọpọ̀ àwọn masáìlì far'iyya yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn nǹkan tó dúró lórí tó bá ní dìlálà dhanniyya ó ní wípé ìtìmọ̀lá ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ó lè ní túmọ̀ méjì ó lè ní ìyẹn ló ń lìdí sí ìyapẹnu àwọn àfa ẹ jẹ́ tí ó fi yé mo mọ́ má kojú rẹ̀ kan wá tí mo bá ń kọ́ àwọn ọmọ ní òṣèlú fẹ́kọ̀ọ́ tí mo bá kọ́ sójú bọ́ọ̀dù báyìí síbi ẹnu ọ̀nà mọ́sídìí tí mo bá kọ́ pé bọ́ bàtà rẹ kó tó wọlé ṣé ẹ̀rùn pé bọ́ ẹ̀ náà lè jẹ́ bọ́ bàtà rẹ kó tó wọlé so gbàtẹ́ mi rí mo ní bọ́ bàtà rẹ kó tó àgbóbọ̀ ẹnìkan wọ bàtà wọlé mo wá sọ pa ó rí náà ni ọlọ́run rí kí ló tó kọ bàtà ó ní tó ń kà mọ́ gbàtẹ́ yẹn èmi náà kà tẹ́mi náà kó bàtà mo ní kí ló kà ó lóun ka bọ́ bàtà rẹ kó tó wọlé ìyẹn ní bọ́ mọ̀nà ara ò bọ́ ni bọ́ وهذا النص ليس نصا قطعيا انما هو يحتمل احتمال so 50-50 ni àgbọ̀ bára wa jà títí tá fi rí kọ̀rí náà míì tí ó wàá fi yé wípé ẹjá lọ wẹ̀gbẹ́ kejì ìwọ kò gbúdọ̀ wọ hádà kọ̀tẹ́yìn hádà láyé fi dùn máa nì àhá iṣẹ́ táwọn àfa àmọ́ ṣe wọ́n wà á lọ wá èyí tó sọ pé ẹnikẹ́ni kò gbúdọ̀ wọ wọ́n wà àfa ìyẹn wá mo ti rí násù iṣẹ́ làwọn àfa ń ṣe tóun náà bá wá láníyàn dáadáa tí èsì ìfẹ́ yóò ní ah ó ti clear ṣùgbọ́n ẹni tó nífẹ̀ẹ́ ní ọ̀nà àti ah, fi kọ́ àwọn ọmọ wo àwọn olè padà ó èyí ò lè wù so àkàtúntì mọ̀sáìlú báyẹn wá pọ̀ rẹ́gẹ́dẹ́ ó pọ̀ gẹ́dẹ́gẹ́dẹ́ èmi ń bẹ pé àwọn àfáà ni wọ́n mọ fìmọ̀ yíra wọn àwọn ọmọ kéwù gẹ̀ẹ́ sábà sí ń bẹ̀ lóbi jẹ́ pé tíyàn bá lè yàn fẹ́ ṣe conference àwọn olùmọ̀ ní kó jókòó tán bá ń sọ̀rọ̀ ó jọjọ yíra wọn ní tí wọ́n jọjọ ń ṣàlàyé yẹn ẹni tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ kan ó lè nǹkan lè pa lórí ó lè pa lórí so ìdí yẹn tó jẹ́ kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó ṣàn ẹ jẹ́ ká ṣàmọ̀ kẹ́kọ̀ọ́ ká dẹ̀ fara balẹ̀ so ti wà báyìí ṣe é gbogbo léyìí tí à ń sọ ìpín ẹ̀ ṣé kó tẹ̀lé kó mọ̀ tẹ̀lé tó kọ̀rínà mi ò tún lọ jáde tí ó clear tí ṣe sí yẹn ó lásìkò àwọn sàábé lásìkò ọ̀kan náà àwọn kùlàfà Bani Umayya ìmáàmù kan lè ní wọn náà kùlàfà shariba al-khamr ó ti mutí ó wá kírun bóyá àrùn àsùnbọ́ àbẹ́ mi ó sà ń kì í lọ wọ́n sà ń tẹ̀lé lọ náà wọ́n sà ń fọ́lẹ̀ wọ́n sà ń fọ́lẹ̀ wọ́n sà ń fọ́lẹ̀ torí pé onímọ̀ so wá kẹ̀dá almuhim kò sí nǹkan kan táwọn àfa tán bá fi sí wọ́n á wá nǹkan kan gbára lé wọ́n wá nǹkan kan láti gbára lé so ti wà báyìí láti lè sọ pé eléyìí súnmọ́ eléyìí súnmọ́ eléyìí bìnà àn lérí tàṣọ́wùrù èyíkéyìí nínú àwọn àfà ṣùgbọ́n nǹkan tá a sáfẹ́ náà ni pé kó o tó lè máa sọ pé kúlítù o gbúdọ̀ ní àhàlíyà it's just like a medical doctor tí medical doctor bá treat ẹnìkan ní ìtẹ́nìkan gbẹ́ni ẹ bá kú mọ́ lọ́wọ́ kò sí ọlọ́pàá tí wọ́n fún un torí pé ó ti wà certified ṣùgbọ́n ẹnìkan mọ̀ nípa ó ti bá àwọn doctors rìn fáìmọye ọdún ó ń tàtọ́ bábà ni èèyàn wá kú mọ́ lọ́wọ́ ẹ rí pé ọlọ́pàá ó gbèsè e wọ́n ní òní certificate ṣùgbọ́n ó ti nírírí náà ọjọ́ ti so ìmọ̀ ẹ̀sìn tó bá jẹ́ pọ́rọ̀ ẹ̀sìn ní bá bẹ̀ àwòlà kéèyàn ó ní mà ìmọ̀ èdè dúró ojoojúmọ́ èyí ó máa kọ́ ìmọ̀ èyí ó tún gbìyànjú èyí ó máa tó ń gbà kún èyí ó tún máa kà èyí ó tún máa ṣe gbẹ ọ̀pọ̀lọpọ̀ làwọn àfáàfí máa ń bá àwọn àsìkò mu gbogbo àwọn tó ní ìkìtọ̀ nínú àwọn tó pẹ̀lú àwọn aláàfáà lẹ́ẹ̀padà mọ́ rí wípé wọn ò ní wà relevant torí pé ìkìtọ̀ ò ti ṣẹlẹ̀ láti bí ìgbà bí àwọn ti kàdé káwọn kan mọ́ ẹnìkan tó náà pé òun ò tiẹ̀ rí ìdíkùn ká tí a kó o má lanu ni tó o bá ti lanu báyìí mọ̀sáì ló mọ̀ jáde ah, so àwọn onímọ̀ yìí wọ́n máa tún wọ́n tún ka wọ́n tún ṣe so kí Allah subhanahu wa ta'ala kó The Guidance Facebook page. Follow, like, and share.